ètò yín ètò wa ojúmọ́ ire sì ń tẹ̀síwájú mo rò wípé ẹ ti gbádùn ọ̀rọ̀ ọlọ́run ní ṣókí eléyìí tí a gbọ́ láti inú ìjọ Eunice Adesalo Worldwide Ministry tí ẹ̀yin bá fẹ́ kàn sí wọn ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí ó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó pè wọ́n fún fún àdúrà lóòótọ́ mo máa ń sọ fún wa wípé tí wọ́n bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà yẹn máa lọ tẹ́ bá pè wọ́n wọ́n ti rúùmù ẹ̀ ẹ máa lórí ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kán gbàdúrà fún yín kí wọ́n sì kí ẹ sọ àwọn oríṣiríṣi àwọn kan tí ẹ bá fẹ́ kí ọlọ́run kó ṣe fún yín láti inú ministry wọn ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́ bí ẹ̀yin náà sì ń ṣe bẹ́ẹ̀ bákan náà bàbá wa sì wà nínú ilé nínú ilé pẹ̀lú ṣògo rẹ̀ nìkejì ohun tí a sì ń sọ náà ni gbígbilẹ̀ nínú májẹ̀mú ọlọ́run a ti dé ohun tí kò kí ń fún ènìyàn láàyè láti gbilẹ̀ o àwọn agbára kan máa ń dáni dúró bàbá ẹ kú ìkàlẹ̀ sà. Hmm. àwọn agbára kan máa ń dáni dúró ń tòótọ́ ṣùgbọ́n kí tó bọ́ mú agbára yẹn mo fẹ́ mú ohun kan tí mo fẹ́ káwọn èèyàn kó yé wọn hmm. àìmọ̀ ẹ̀tọ́ ènìyàn nínú ọlọ́run náà a máa mú kéèyàn má lè gbilẹ̀. kéèyàn má tún mọ ẹ̀tọ́ ẹ̀. Ah, ah ó ní ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ sì sọ ẹ ó sọ di òmìnira now ẹni tó mọ òtítọ́ tó ṣe òtítọ́ òtítọ́ máa sọ dòmìnira sà. Hmm, hmm, so hmm. ìwọ tó o mọ̀ wípé o ní agbára nínú Ọlọ́run láì dojúkọ àwọn ogun òkùnkùn tó o yíra padà tó o fara dà tó ní ẹ ibi ayé bá mi náà máa máa bá lọ o nílò láti máa bá lọ tí ẹni pé kó o yà kúrò níbẹ̀ ẹ bá mi ka ẹsẹ̀ nínú ìwé Éfésù orí kìíní yẹn ẹ kàn bá mi ka ẹsẹ̀ ìkọkànlá ẹ̀ efesu orí eh, kìíní. ẹ bá sáré kà ní kíákíá ká tó wà lọ kàró tó kù. ok ẹsẹ̀ kọkànlá ẹ. ẹsẹ̀ kọkànlá ẹ. Hmm, ó sọ wípé nínú ẹni tí. nínú ẹni tí. a fi wá ṣe ìní pẹ̀lú rẹ̀ inú rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀. àwa tá a ti yàn tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀. ẹ ti di pé gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀ tó ń ṣe ohun gbogbo ní pípé fún wa ó ti ṣe hmm. ẹlòmíràn ní òye ẹ̀ kò mọ̀ wípé ọlọ́run ti ṣètò ńláńlẹ̀ fóun a máa nira ẹ̀ lára ẹja lọ sínú òwe kọ́rìntì kejì ẹ jẹ́ ká wo kọ́rìntì kejì orí ìkẹjọ ẹ bá mi ka ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn ká wo nǹkan kan níbẹ̀. Hmm, ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn. ok kì í ṣe nípa àṣẹ Mm. ni mo fi ń sọ ọ́ mm-hmm. ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú. kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú yẹn. nípa apọn àwọn ẹlòmíràn. yẹs ẹ bá mi kẹsẹ̀ kẹsàn báyìí. nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ olúwa wa jésù kristi. ó ní ẹ̀yin mọ orí ọ̀fẹ́ ìbéèrè tí màá béèrè lọ́wọ́ tó ń wò mí láàárọ̀ yìí ni pé mm. ṣé o mọ orí ọ̀fẹ́ tá a fẹ́ kà yìí. pé bí ti jẹ́ ọlọ́rọ̀ rèé. bí ti jẹ́ ọlọ́rọ̀ rí. ṣùgbọ́n nítorí yín nítorí mi ó di tálákà nítorí rẹ hmm. nítorí ìwọ tó ń wò mí hmm. ó di tálákà nínú wá dá ayé rẹ dúró hmm. sínú òṣì lọ́wọ́lọ́wọ́. kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ. ó ní ká bá a lè sọ èmi àti ẹni di nípa àìní rẹ kí a bá a lè gbilẹ̀ torí pé ó ti ṣètò gbígbilẹ̀ fún ayé wa ó ti ṣètò rẹ̀ kò ní ká lọ kábọ̀ ohun tó lè dá dúró kò sọ́gbà kan tó lè dá dúró ó ti ṣètò rẹ̀ ó mọ ohun tó ń ṣe nínú ayé rẹ̀ ó mọ ibi tó ń mú ọ lọ ètò rẹ̀ ni ó ti parí ẹ̀ ó ní torí pé a mọ orí ọ̀fẹ́ rẹ̀ ó di tálákà káàbá lè di ọlọ́rọ̀ ẹ bá lọ sínú ìwé Jẹ́nẹ́sísì ẹ jẹ́ á àpẹẹrẹ kan níbẹ̀ hmm. ọjọ́ tó lọ kálẹ̀ ráyè gbàdúrà díẹ̀ ẹ bá ń bẹ̀ láti orí ìkíní àmì orí kọkàndínlọ́gbọ̀n twenty six ẹsẹ̀ ìkíní twenty six ẹsẹ̀ kínní. yes ìyàn kan sì mú ní ilẹ̀ náà. lẹ́yìn ìyàn tí ó ti tètè kọ́ mú ní ọjọ́ abrahamu. yes ìsọ́ọ́kì sì tọ̀ abimeleki ọba àwọn ará philistia lọ. ìyàn mú hmm. ìyàn mú. bẹ́ẹ̀ni. èyí tó túmọ̀ sí pé kò sí oore ọ̀fẹ́ fún àtìgbilẹ̀. bẹ́ẹ̀ni. kò sí àǹfààní àtìgbilẹ̀ ẹ wá kà á ní ẹsẹ̀ ìkejì. olúwa sì fara hàn án ó sì wí pé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. ẹ dúró bẹ̀yẹn ìkìlọ̀ ni wípé má lọ ibi tí ò sí ìrànlọ́wọ́ dúró níbi tí ìrànlọ́wọ́ rẹ wà nínú Jésù ẹ fò sí ẹsẹ̀ kẹta máa ṣe àtìpó ní ilẹ̀ yìí èmi ó sì pẹ̀lú rẹ èmi ó sì bùkún fún ọ èmi ó bùkún fún ọ nítorí ìwọ àti irú ọmọ rẹ ni èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. torí ohun kan ló wà nínú ohun tó ń sọ yìí ni pé tó bá ti gbọ́ràn ó búra fún abrahamu bàbá rẹ̀ òun wà ní ilẹ̀ níbi tí ìyàngbé wà ṣùgbọ́n ọlọ́run rántí ìran ìlérí àti àti mm. kílẹ̀ pé nísìnyí hóòtù mm. bàbá ẹ̀ ó rántí májẹ̀mú tó pẹ̀lú bàbá ẹ̀ ó rántí ẹ̀ ó dẹ̀ mú wá sí ìmúṣẹ ẹ̀ tẹ̀síwájú káwọ́ díẹ̀ sí i èmi ó sì mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run. èmi ó mú ọrẹ bí sí ìràwọ̀ ojú ọ̀run. èmi ó sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ. pátápátá. àti nípasẹ̀ irú ọmọ rẹ ni a ó bùkún gbogbo orílẹ̀-èdè ayé. tí ẹ bá kà síwájú sí síwájú sí síwájú sí ẹ pé nínú ilẹ̀ yẹn ó ní bí ó fúrúgbè nílẹ̀ náà hmm. ó sì kó ọrọ̀ ọ̀run. bẹ́ẹ̀ni. ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run mú kó gbilẹ̀ bí ẹ bá wí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nìí nínú nígbà tẹ́ fẹ́ wọlé sínú prógráàmù yìí inú psalm twenty three ẹ já padà síbẹ̀ ó ní olúwa ni olùṣọ́ mi èmi kì yóò ṣe aláìní ìbéèrè tí màá béè lọ́wọ́ ẹ ni pé ṣé o ní olùṣọ́ àgùntàn rẹ hmm. kí ló dé tó fi ṣaláìní torí pé o ti kúrò ní agbo àgùntàn o ti bọ́ sí agbo ìkookò o ti bọ́ sínú agbo ajá ìbásàn fún ọlọ́run láti jáde mo rọ̀ ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí tó tí ì kristi ní olúwa tó lùgbàlà rẹ hmm. fi ayé rẹ fún jésù kí ayé rẹ̀ bá lè gbilẹ̀ nínú ọlọ́run hmm. bàbá wa rí pé agbára kan àbí oko ló ń dáyé rẹ̀ dúró èmi gbàdúrà ẹ̀mí tá a fi ń pin òrìṣà lé yín sójú iṣẹ́ nínú ayé rẹ̀ tí òjò ó gbilẹ̀ hmm. lórúkọ hmm. jésù kristi iná ọlọ́run kó ju ẹ̀mí yẹn. àmì jésù ó gbọ́ mi mo ní ẹ̀mí nínú ilé bàbá rẹ nínú ilé ìyá rẹ tá a fi ń pe òrìṣà ilé yín sójú iṣẹ́ hmm. láti há ọ láàyè hmm. láti ní ọ lára láti pọ́n ọ lójú hmm. lórúkọ Jésù iná Ọlọ́run mo ní kó ju ẹ̀mí yẹn. àmín Jésù. okùn ìbí tó sùn ọmọ ogun ìran okùn ìbí tó sọ ọmọ agbára ìran tí ò jẹ́ o ráàyè gbilẹ̀ tí ò jẹ́ o débi ilẹ̀ ìlérí rẹ lórúkọ jésù kristi ọkùnrin yẹn lónìí ó yá kó gé e náà ọwọ́ àwọn àgbà lára rẹ èyí tí ò jáyẹ̀ rẹ ó gbilẹ̀ ọwọ́ àwọn àgbà tó ń dá yes. ègbé ni fún ẹni tí ó wí hmm. nígbà tí ọlọ́run ò wí yes. mo wí lára níṣẹ́jú yìí gbogbo agbára tó sọ̀rọ̀ òdìsáyé rẹ tọ́lọ́run ò sọ tí ò jẹ́ kó o rọ́nà lọ tó há ọ láàyè gbogbo ohun òdì tó dáyé rẹ dúró tí ò jí o gbilẹ̀ lórúkọ jésù ohun tó ń gbé ohun mẹ́ ó yẹ kó gbé ohun yẹn ó ní ohun olúwa ó ló ń fa igi kékeré yẹ ó fa igi kékeré ó sìn àrà ó fa igi kékeré lẹ́bọ̀ lọ́wọ́ lónìí ìyá gbogbo òkúta ọdúró lórúkọ Jésù ohun Ọlọ́run ó yá kó pa wọ́n rọ ayé rẹ kó gba ìtúsílẹ̀ ọ̀nà rẹ kó là mo ní kó rà ánú gbà kó lọ ṣeré rẹ tó bá lè gbàdúrà yìí sọ fún Ọlọ́run aláàyè níbi tá a gbé mi pamọ́ sí. níbi tá a gbé mi pamọ́ sí. bí a ti gbé pétérù pamọ́. bí a ti gbé pétérù pamọ́. tá a gbé jáde tí òsè tó omi tó wà. bí a gbé jáde tí kò tó omi tó wà. olúwa gbé mi jáde níbi tá a gbé mi pamọ́ sí. olúwa gbé mi jáde. níbi tá a gbé mi pamọ́ sí. níbi tí a gbé mi pamọ́ sí. tí ò jẹ́ n lè gbilẹ̀. tí ò jẹ́ n lè gbilẹ̀. ọwọ́ agbára olódùmarè. ọwọ́ agbára olódùmarè. ó yá gbé mi jáde. ó yá gbé mi jáde. agbègbè mi tá a sọ di kékeré. agbègbè mi tá a ayé o ọlọ́run ayérayé o sọ agbègbè mi di ńlá sọ agbègbè mi di ńlá gbé mi já gbangba gbé mi já gbangba mú mi débi ògo mi mú mi débi ògo mi ògo ni fọlọ́run lókè ọ̀run hallelujah gbàdúrà yìí mo sì ní ìdánilójú pé ọlọ́run yóò dá ọ ayé rẹ yóò sì gbilẹ̀ jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé o dáàdi wa adúpẹ́ púpọ̀ lórúkọ jésù òróró yín ìfàmì òróró yàn yín agbára yín kò ní gbẹ sọnù bí ọlọ́run ti ń lò yín láti gba àwọn ènìyàn là bẹ́ẹ̀ ṣe ń ṣe sọjí káàkiri tí ẹ wípé ẹ ń kàn sí àwọn ìletò káàkiri tí ọlọ́run dẹ̀ ń lò síbẹ̀ sí lórúkọ jésù ọlọ́run kì yóò kọ̀ sílẹ̀ lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iṣẹ́ múhùnmáwòrán yìí náà fi ń kíyìn wípé ẹ ṣe púpọ̀ lórúkọ jésù ẹ máa tẹ̀síwájú ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan wípé ìjọ ea worldwide ministry ìyẹn eunice adesalo worldwide ministry àwọn ni awo màmá wọn nínú olúwa tán lẹ́ẹ̀kan yẹn léyìí tí wọ́n sì ti sọ fún wa nípa gbígbilẹ̀ bẹ́ẹ̀ kan náà ẹ má pe ṣògo rẹ́ni kéjì o nọ́mbà 0244 tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó jáde sí yìí tó jẹ́ ti màmá òun ni kí ẹ pè lóòótọ́ náà wà nílùú amẹ́ríkà lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n gbàdúrà fún yín wọ́n á tún tó padà wá sí orí ètò ojúmọ́ re tí wọ́n á jókòó pẹ̀lú ṣògo rẹ̀ ní kejì ṣùgbọ́n àkàálẹ̀ ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nínú ìjọ wọn náà láti rí yìí ẹ wo bí ẹ̀yin bá wá ní ohun kan nínú ìjọ yín eléyìí tí ẹ̀yin náà ṣe tẹ́ fẹ́ kí ṣògo rẹ̀ ní kejì wá darapọ̀ kù sí ìlú tí ẹ ti lè rí mi bẹ́ẹ̀ pè mí ní Jos àwọn ará Jos náà ti ń sọ pé àwọn ń gbà mí lálejò bọ̀ láìpẹ́ ẹ̀ màá tó dọ́dọ̀ yín ẹ ó wàá pàdé ṣògo rẹ̀ ní kejì a ó jọ sọ̀rọ̀ pọ̀ a ó kàálẹ̀ a ó sì sì ṣàfihàn rẹ̀ bó bá jẹ́ pé olórin ẹ̀mí nìyí tàbí ẹ̀yin náà fẹ́ jẹ́ àlejò pàtàkì lórí ojúmọ́ ire ti ọjọ́ Sunday tàbí ẹ fẹ́ ṣèpolówó ọjà yín pẹ̀lú Ṣògorẹnìkejì lórí ètò yìí tàbí lórí àwọn ètò mìíràn ẹ ṣáà sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one bàbá wa nínú Olúwa tí Ọlọ́run lò láàárọ̀ ìyàwó náà ni pásítọ̀ Adémọ́lá Adépọ̀jù dádì bí àwọn èèyàn bá wá fẹ́ kàn sí yín lórí uh, Facebook yín yín orúkọ wo ni kí wọ́n fi wá yín. Òjó Adémọ́lá Adépọ̀jù. lẹ́ẹ̀kan sí i. Òjó Adémọ́lá Adépọ̀jù lórí Facebook. Ah bí ẹ̀rọ amúlétutù wa ṣe ṣiṣẹ́ tó eh. àdúrà yìí ní agbára débi pé bàbá ń sun ní o <laughs> bó ṣe máa ń rí nìyẹn àdúpẹ́ púpọ̀ lórúkọ Jésù ìfàmì oróràn yẹn kò ní í gbẹ. ẹ jẹ́ kí ṣògo wa máa lọ lé kí n máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun kí n máa lọ sí ìlú bàbá tó bí mi lọ́mọ kí n máa lọ sọ́dọ̀ ẹ̀dùn àmọ̀ lórúkọ gbogbo àwọn tí a pawọ́pọ̀ tí a ṣiṣẹ́ tòní tó dùn tí gbọ́gbọ́n kan sí Samuel Ayédè ológun mi sílẹ̀ àwọn ìyàwòrán mi wọ́n dúró dáadáa wọ́n dúró déédéé arábìnrin Libi òní ọlọ́wọ́ ègé tó ń bá mi kí bọ́nú ara wọn láàárọ̀ Sunday olóná tí òní pín parí gbogbo iṣẹ́ nígbà tí Wùnmí Adébáyọ̀ ní ó ṣe òfin tótó rẹ̀ ṣogúnrẹ́ ní kejì lórí eh, Facebook lórí Instagram ẹ kàn sí mi ẹ jẹ́ kájọ máa tẹ̀léra wa títọ́ fún mi àdìgbà míì táwọn máa fi rí àti àánú táwọn máa fi pàdé lórí àkọ́tún ètò yín ètò wa Ojúmọ́ Ire ilé òní lé yín o ọ̀nà òní nà wá orúkọ Jésù kò ní dìgbàgbé nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa ó dàbọ̀.